máa fẹ́ ẹlẹ́lẹ́rí yóò máa fẹ́ àṣìyá Yorùbá ló ṣe. ẹlẹ́ni yóò máa fẹ́.

election ọdún mẹ́rin ọdún mẹ́rin Yorùbá lè sọ bàbá àgbà jálè jálè jálè jálè igbó òòṣà òòṣà igbó. bó ṣe máa jẹ́ náà ni. ọmọ yorùbá ilé ti yá. ilé yá. a ṣe mọ́ o. ìgbà ṣe ti tó ẹni tá a ṣe fún nàìjíríà ti tó. àwọn òṣèlú mọ́ ọmọ aládé ni wẹ́. a ò gbọdọ̀ ṣerú. a ṣe mọ́ ẹkú ẹkú ẹkú ẹkú ẹkú. ó yẹ ìdílé láti kọ́ni tó. ee ee wá fún wọn síkà ẹkú wọn ẹkú wọn. ìwọ mi bá lè sọ. ẹjọ bá bá wà lẹ o ẹjọ bá bá wà lẹ ẹjọ bá bá wà lẹ ẹjọ. Yorùbá mi sọ ní o ẹsẹ̀ ni o adájọ́ lónìí tí yóò bá máa lọ adájọ́ ọlọ́pàá ọmọ lọ́ndọ̀ wàhálà tó ń pọ̀ ọlọ́pàá ọmọ tó ṣe wọn ló ń ṣe bó ti wọn ló ń ṣe náà ní ìgbà wọn ló ń ṣe bó ti wọn ló ń ṣe o ó ṣe ló kó gbà tó bá lè lọ adájọ́ àṣẹrúgbà àṣẹrúgbà ni mo. Thank you.

kò lè da ìjọba Yorùbá nation kádàdúró kó kàkọ́ padà lé rẹ̀ tó ti yé kí fúlẹ̀ náà padà lù rẹ̀ sáwùsọ̀ padà bẹ́ẹ̀ ẹlẹ́gbọ̀n padà bẹ́ẹ̀ Yorùbá dádúró òmìnira Yorùbá ìlà ń jà fún ẹ̀jẹ̀ ká lọ sí òkè kan tó kan àwọn èèyàn ti wọlé Fúlàní ti wọlé gọ́ọ̀sì náà ẹ̀jẹ̀ kan gbogbo sí kankan wọ́n ń tẹ̀wá ní ẹjẹ́ àmọ́ tá ń ṣe Yorùbá nation no go back ẹjẹ́ àmọ́ tá ń ṣe o yá wa àtúntò ìjọba ti kò mú ilé yá o ilé yá o ilé yá.

síkà tó dáa síkà wà lẹ́yìn ó wà lẹ́yìn.